breaking news o oh, breaking news breaking news breaking news ẹ̀yin ènìyàn wa ẹ wá gbọ́ breaking news eléyìí o ẹ àwọn ará òkè ọya ni o hmm. breaking news o breaking news àwọn agbẹjọ́rò òkè ọya yẹn ni. Okay, northern lawyers eh, wọ́n ti gbé ìjọba àpapọ̀ wọ́n gbé wọn lọ lé ẹjọ́ o lórí ìṣẹ̀lẹ̀ ìdúgbàm yẹn ni àdó olóró eléyìí tí àwọn ọmọ ogun nàìjíríà tí wọ́n jù sí àárín ìlú ní eh, kaduna níbẹ̀ ni gbogbo àwọn agbẹjọ́rò òkè ọya ni wọ́n bá gbé ìjọba àpapọ̀ lọ sílé ẹjọ́ hey, bákan náà ni àwọn sínétọ̀ ni wọ́n dá eh, mílíọ̀nù. ìyá mi ẹ káàbọ̀ sí orí ètò wa bákan náà ni àwọn sínétọ̀ ni wọ́n bá dá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé mẹ́sàn-án mílíọ̀nù ni wọ́n dá fún wọn o ní Kaduna kan yìí náà ni o tí wọ́n sọ wípé kán fi ṣe ẹ owó gbà má bínú ìṣẹ̀lẹ̀ lè tó ṣẹlẹ̀ níbẹ̀ ìyá mi Florence ẹ káàbọ̀ sórí ètò wa nǹkan tá a fi ń pariwo forílẹ̀-èdè Yorùbá nìyẹn ṣe ti rí ó ti di ìgbà mélòó ni nǹkan wá ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ rí wípé àwọn sínétọ̀ wọ́n dá owó àbáwọn gómìnà wọ́n dá owó wọ́n ní ẹgbà ní ilẹ̀ Yorùbá o kẹ́ ẹ fi sọ àwọn nǹkan eléyìí tí ó ẹ pàdánù bóyá ọjà ló jóná tàbí àwọn èèyàn ni wọ́n jí gbé tàbí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá níbo lẹ ti rí irú ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé tòkè ọya ni gbogbo wọn ni wọ́n á máa sálura wọn wọ́n á máa forí gbára wọn ni wípé àníṣe àwọn gbọ́dọ̀ gbé owó lọ àwọn gbọ́dọ̀ gbé owó lọ ẹ wọ́n ti ru owó lọ bẹ̀ báyìí o síbẹ̀síbẹ̀ pẹ̀lú owó tí àwọn sínétọ̀ tí wọ́n dájọ́ pẹ̀lú owó eléyìí tí àwọn sínétọ̀ dájọ́ síbẹ̀síbẹ̀ àwọn agbẹjọ́rò wọn wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ni o wọ́n ní àwọn ò ní gbà wọ́n ti gbé ìjọba lọlé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn ni àwọn sínétọ̀ òkè ọya wọ́n gbé ìjọba lọ sílé ẹjọ́ wípé bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi ẹ káàbọ̀ ìyá mi Táíwò Ẹdúnjọbí mo kí ìyá mi Florence mo kí yín ẹ wọ́n ní àwọn ò ní gbà o ni wọ́n bá gbé wọn lọ sílé ẹjọ́ bákan náà ni àwọn sínétọ̀ wọ́n dá owó one hundred and nine million naira òun ni àwọn sínétọ̀ yìí ni wọ́n dá tí wọ́n ní kí wọ́n gbà ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní Kaduna nǹkan tá a fi ń sọ fún wa nìyẹn wípé ibo ni nǹkan ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tí wọ́n lọ pa wọ́n mọ́ inú ilé ìjọsìn ìmíì náà ṣẹlẹ̀ ní Ogun State mélòó la fẹ́ kà irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó ti di sínétọ̀ mélòó tí wọ́n sọ wípé ó yá ẹgbówó lọ́bẹ̀ ó yẹ ẹgbà fún wọn bó ṣe promise nígbà yẹn nìyẹn pé wọ́n á fún gbogbo àwọn èèyàn àwọn tí wọ́n ní èèyàn sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo di bí a ṣe ń sọ̀rọ̀ kí ni wọ́n ṣe fún wọn kò sí ṣùgbọ́n nígbà tó ṣẹlẹ̀ lókè ọ̀yà báyìí gbogbo wọn ń gbé owó lọ́bẹ̀ ẹ má sì gbàgbé wípé irú ẹ̀ náà kan ti ṣẹlẹ̀ sẹ́yìn àìmọye Babola Bọ́lá Ahmed Tinubu gan wà lára àwọn tó gbowó lọ fún wọn ní nọ́ọ̀tì lókè ọ̀yà lọ́hùn bàbá mi ayọ̀mí kó ẹ káàbọ̀ sórí ètò wa irú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tó ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn dáadáa ní òkè ọ̀yà tí wọ́n máa gbowó fún wọn ṣùgbọ́n kò tí ì sí nǹkan tó ṣẹlẹ̀ gbogbo bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn tó nílẹ̀ yorùbá ibo lẹ ti gbọ́ wípé gómìnà àbí gómìnà kan wá láti nọ́ọ̀tì àbí sínétàn kan wá láti federal government wípé ẹ gbà fún wọn nílẹ̀ yorùbá o àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí o ó yá kó fi gba owó gbà má bínú pẹ̀lú wípé àwọn sínétọ̀ wọ́n ti kó odindi one hundred and nine million wípé kí wọ́n lọ kó fún wọn níbẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn agbẹjọ́rò wọn bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti sùn federal government báyìí ìyẹn ni àwọn lawyers northern lawyers wọ́n sùn federal government lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ over Kaduna village bombing ìyẹn ni Kaduna village tí wọ́n lọ ju àdó olóró tán ni pé àṣìṣe ni àwọn ò mọ̀ ọ́n mọ̀ ẹ̀yin náà ẹ̀ bá wa gbọ́ báwo lẹ ṣe máa ju àdó olóró sí àárín ìlú tẹ́ni ẹ̀ mọ̀ mọ̀ ṣe lẹ ṣàṣìṣe ara kan ta fi sọ fún ayé pé orílẹ̀-èdè yẹn ti tán nìyẹn torí pé orílẹ̀-èdè tó bá ń ṣe déédéé orílẹ̀-èdè tó bá dáa ẹ ò lè sọ wípé ẹ ju àdó olóró sí àárín ìlú. lẹ́ni báyìí yẹn ni wọ́n wá jòkó bá wọ́n ní the tenth senator leadership has generously donated one hundred and nine million naira to the victim affected by the unfortunate mistaken army air strike in the Biri village located in the Igabi local government area of Kaduna State ẹgbọ́n nǹkan tó ń sọ wọ́n ní unfortunate mistake <laughs> olúwa ṣàánú o unfortunate mistake air strike army air strike ṣé ẹ̀yin náà ẹgbọ́n nǹkan tí wọ́n sọ àwọn senator wa kóra wọn jọ báyìí wọ́n dá owó one hundred and nine million naira pé kí wọ́n lọ gbé fún wọn ní eh, ìpínlẹ̀ yẹn ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sí wọn àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n fara pa pé kí wọ́n fi gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn agbẹjọ́rò wọn wọ́n ní àwọn ò gbà àwọn agbẹjọ́rò northern lawyers wọ́n ní àwọn ò gbà wípé àwọn máa sùn federal government federal government làwọn bá ní ẹjọ́ pé kí ni nǹkan tí ọmọ ogun wọn kí ni wọ́n wò lọ pẹ̀lú gbogbo ajínigbé pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ìlú wọn ò lè kọrí síbẹ̀ kí wọ́n lọ bẹ̀ kí wọ́n lọ ju àdó oró. ṣùgbọ́n ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní senator burai jibri the deputy senator president made the announcement during the con condolence visit to governor uban sani at the sir kasim ibrahim government house jibri explained that the donation equivalent to their december salary <laughs> ṣe ń gbọ́ december salaries is intended for the welfare of the victims. ìyẹn ni àwọn owó ilé tí wọ́n. gbogbo àwọn nǹkan tí à ń sọ nìyẹn wípé àwa ìran Yorùbá kí àwa fúnra wa ká la ojú wa ká jí lójú oorun wa lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ṣé ò rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a ti ń pariwo látẹ̀yìnwá ó ti ń jura wọn lọ kò ń ṣe lórí eléyìí nìkan o àtẹ̀yìnwá bí wọ́n ṣe ń ṣe nìyẹn o gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ṣe gbogbo àwọn àgbààgbà wa ṣèbí wọ́n lajú sílẹ̀ báyìí wọ́n rí gbogbo ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ a sì ti ń pariwo àwọn ọ̀rọ̀ wọ̀nyí látẹ̀yìnwá wípé ṣé bí a ṣe fẹ́ máa wá wò ní tí gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ tá máa ṣẹlẹ̀ báyìí kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí mi ò tí ì gbọ́ rí wípé àwọn Eh, <laughs> àwọn sínétọ̀ o àbí federal government o wọ́n ní ó yá ẹgbẹ́ lọ fún wọn ní fíléèjì báyìí tí nǹkan ti ṣẹlẹ̀ ẹ wò bá tó ṣẹlẹ̀ ní ìwéré ilé ìyẹn ti túmọ̀ sí wípé wọn ka gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá wọn kà sí gbogbo bí a ṣe ń pariwo wọn ń jíyàn gbé nílẹ̀ yorùbá wọn ò kà sí ní àwọn ìjọba wọn ò tẹ ẹ ríro kò sí nǹkan tó kọ wọn ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì lọ́hùn tó bá ti ṣẹlẹ̀ ní òkè ọya ẹ ó rí wípé gbogbo wọn ni wọ́n máa gbárùkù ti ọ̀rọ̀ yẹn pàápàá jùlọ àwọn ará òkè ọ̀yà wọn ló ṣe jẹ́ ọ̀dọ̀ àwọn ní ìṣẹ̀lẹ̀ yẹn ti máa ń ṣẹlẹ̀ wọn ló ti máa ń di lemọ́lemọ́ tí àwọn ọmọ ogun nàìjíríà tí wọ́n máa ń ju àdó olóró sí ìpínlẹ̀ àwọn ìyẹn ní kaduna wọn ní kì í ṣe kínní kì í ṣe lẹ́ẹ̀kejì wọn ní òun ni wọ́n sọ wípé lọ́wọ́lọ́wọ́ eléyìí tó ṣẹlẹ̀ wọn náà àwọn ò ní gbà ìyẹn ni àwọn lawyers northern lawyers gbogbo wọn pátá ni wọ́n ni wọ́n gbárùkù ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n dìde wípé àwọn máa bá federal government ṣẹjọ́ <laughs> wọ́n ní àwọn máa bá federal government ṣẹjọ́ wípé àwọn ò ní gbà o bẹ́ẹ̀ gẹ́lẹ́ la ṣe sọ wípé kí àwa Yorùbá ká lo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí káwa gan ká fi ṣe àríkọ́gbọ́n káwa gan máa di àwọn kókókókó kọ̀ọ̀kan mú níbẹ̀ wípé ìgbà mélòó sẹ́ ni nǹkan ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ orí ibi tí gómìnà ilẹ̀ yorùbá o àbí sínétọ̀ o àbí rẹ́ẹ̀pù tí wọ́n sọ wípé bó bá ṣe lọ náà a kò máa ń gbọ́ ni àwọn lọ fíṣítì condolence wọ́n lọ fíṣítì kínní kan wọ́n á ní wọ́n lọ fíṣítì condolence àkàìmọye ìgbà tó ṣẹlẹ̀ ní gọ̀ngàn ń gbà yẹn ṣèbí gómìnà ṣèyí mákindé lọ bẹ̀ wọ́n lọ kí wọn ẹ àwọn tó máa wá tó àfi ṣe àwọn tó wá ṣe gbogbo ẹ̀ rẹ́gẹ́dí rẹ́gẹ́dí lẹ́yìn ìyẹn kí la ti padà rí wọ́n kàn máa kóra wọn lọ ni ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ lókè ọ̀yà wọn ò ń fẹnu lásán lọ ń kí wọn o wọn máa ń gbé owó dání lọ́bẹ̀ ni òun la fi ń sọ fún wa wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí àwa ìran Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ó ti ń jura wọn lọ ní ilẹ̀ Yorùbá wọ́n ti fọwọ́ wa sẹ́yìn wọ́n fi ọwọ́ rọ́ wa sẹ́yìn wọn ò tẹ̀ kà wá sí wọn ò tẹ̀ kà wá sí pé a ti ẹ̀ wà nínú ìlú yẹn ẹ kí wá nìkan tá wá jòkó síbẹ̀ fún ìgbà bàbá wa ẹ káàbọ̀ sórí ètò ọba wa Àlàó Tìjàní kí la wá jòkó sáàrin wọn ṣe nígbà tí wọn bá kà wá sí tí wọn tẹ ẹ mọ̀ wípé àwọn èèyàn kan wà tí wọn ẹ sí wọn mọ̀ àwa fúnra wa la mọ̀ wípé èèyàn ni wá orílẹ̀-èdè ni wá Yorùbá ìran ológo ìran aládé ni wá ṣùgbọ́n nínú Nàìjíríà tá a bá jókòó síbẹ̀ kò lè sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá o ṣe kò ká máa fi àwọn nǹkan wọ̀nyí ṣe àpẹẹrẹ o ẹ wò gba ti palliative ibẹ̀ náà ni kí bàbá bọ́lá ẹ̀yìn ìgbà tí ṣáṣá akínyẹlé tó jóná ní ìbàdàn tẹ́ bá nígbàgbé wípé ọjà kan náà ti jóná ní òkè ọ̀yà tí bàbá bọ́lá ahmed tinubu lọ gbéwó fún wọn bẹ̀ kí wọ́n tó dìbò bó ṣe máa ń ṣe nìyẹn kí nǹkan má ti ṣẹlẹ̀ lókè ọ̀yà ni wọ́n máa gbowó lọ́bẹ̀ kò tó wáyé pé ilẹ̀ yorùbá wọ́n á fi ṣe pé ẹ wọ́n ní ara ara wọn ni àwọn ni nǹkan ṣẹlẹ̀ síkọ àwọn ò nílò káwọ̀ gbé owó lọ fún wọn ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn òun la fi ń sọ fún wa wípé ìran yorùbá ẹ jẹ́ kí a jí lójú oorun wa bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí nǹkan ò lọ déédéé àwa ìran yorùbá àwa la mọ̀ wípé nǹkan tí àwọn ará bí wọ̀nyí tí wọ́n ń ṣe fún wa kò bójúmu ǹjẹ́ àwa adarí wa àwọn governors wa àwọn sínétọ̀ wa ǹjẹ́ wọ́n ṣe ìṣe bíi pé nǹkan náà máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa ń pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń jí wa lọ́mọ gbé wọ́n máa ń jí wa láya gbé ẹ wo adúrú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo sẹ́ẹ̀ nígbà yẹn ẹnu la fi gbọ́ wípé ẹ wọ́n ní wọ́n á gbégbówó lọ fún wọn ẹ wọ́n ṣe gbá wọ́n á kí lẹ rí tí wọ́n ṣe kí ni nǹkan tí ẹ rí tí wọ́n ṣe ṣùgbọ́n tó bá jẹ́ òkè ọya wọn ò ní gbà àwọn ará òkè ọya àwọn mìyétì àlà wọ́n máa dìde tán wọ́n máa bínú tán gbogbo nǹkan tá a fi ń sọ fún wa nìyẹn wípé àwa ìran yorùbá ẹ jẹ́ ká dìde lójú oorun wa ẹ wo òun lélẹ́yìn àwọn sínétọ̀ wọ́n donéètì òní one hundred and nine million naira one hundred and nine million naira òun ni wọ́n donéètì fún army airstrike victim eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ní ìpínlẹ̀ Kaduna òun la fi sọ fún wa wípé àwọn ará òkè ọya àwọn ni wọ́n ní Nàìjíríà àwọn ni wọ́n ní kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa ń ṣe àṣe kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn ń bẹ̀ ẹ ó rí i pé gbogbo àwọn federal state wọ́n máa forí gbára wọn náà máa sálura wọn ni ṣùgbọ́n tẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọn tẹ́ ẹ mọ̀ bí àkọ́ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá wọn tẹ̀ ń kà sí àwọn adarí wa gan wọn ń gbé ìgbésẹ̀ wọn tẹ̀ ń ṣe pípa àwọn gbọ́ òun la sọ fún wa wípé pẹ̀lú pẹ̀lú pé wọ́n gbé owó fún wọn àwọn senators wọ́n donate nine eh, one hundred and nine million láti lọ gbé fún wọn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn agbẹjọ́rò wọn owó tóbi kò tó èèyàn one hundred and nine million naira tẹ́lẹ̀ gbé fún wọn yẹn ṣé òun ni wọ́n fẹ́ fi ra òun ni ó fẹ́ tó gbogbo àwọn eighty five márùndínláàádọ́rùn-ún eléyìí ẹ̀mí tí wọ́n pàdánù ẹ̀mí wọn lójú ẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn eighty five people àwọn ni wọ́n kú lójú ẹsẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn yàtọ̀ sí àwọn tí wọ́n farapa yánnayànna tí wọ́n tẹ̀ ló ń kà nǹkan tí àwọn agbẹjọ́rò wọn fi wá dìde nìyẹn wípé àwọn ò ní gbà àwọn máa sue federal government àwọn máa sùn federal government wípé kí ni wọ́n wò kí ni ọmọ ogun odidi ọmọ ogun orílẹ̀-èdè yín kí ni wọ́n wò tí wọ́n sọ wípé o àwọn ń fimú fílẹ̀ àwọn ń ṣe òfin tó tó ibi tí àwọn agbésùmọ̀mí ibi tí àwọn jàǹdùkú wà ṣé àárín ìgboro ló wá wá ju àdó olóró yín sí ni jìbẹ́tìrí ìyẹn túmọ̀ sí wípé orílẹ̀-èdè tó bá ti ṣiṣẹ́ orílẹ̀-èdè tó bá ti ẹ̀spáyà orílẹ̀-èdè tó kò sí nǹkan kan mọ́ ń bẹ́ẹ̀ onírú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn á máa ṣẹlẹ̀ tó yẹ pé orílẹ̀-èdè tó dáa ni tí ìjọba ti ń ṣiṣẹ́ déédéé tó ti dúró tó yẹ pé foundation wọn sì dáa a ò ní máa gbọ́ irú àwọn ìròyìn báyìí etí wo ló ti ń gbọ́ wípé ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ dáàbò bo ará ìlú ẹ̀yin lẹ̀ tí wọ́n wá ní pẹ́pẹ́ sí kan o ẹ̀yin wá ní ẹ̀yin fẹ́ fún wọn lówó o ṣe bẹ́ẹ̀ tí rí kan tí wọ́n ń ṣe bọ́n tẹ̀ ṣe fún wọn lówó àní nílẹ̀ Yorùbá èwo ni wọ́n ń fún kò sí mélòó la fẹ́ kà níyì àwọn tí wọ́n ti pa nípa ìfọnáfọṣu ẹ mọye tí wọ́n ti ju iná sí ẹ mọye ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ẹ mọye ilé ìjọsìn tí wọ́n ti tí wọ́n ti gbé àwọn ènìyàn níbo la ti gbọ́ wípé federal government tẹ̀ nìkan fún wọn lówó o ṣèbáwọn ilé wọn tẹ̀ sí fún wọn òun la fi ń sọ fún wa wípé àwọn ará òkè ọ̀yà àwọn ni wọ́n ní nàìjíríà àwọn ni wọ́n ní nàìjíríà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá tẹ́ ẹ máa ń gbọ́ wípé àwọn adarí wa sọ̀rọ̀ lé lórí wípé sẹ́ wọ́n jáde gbangba báyìí wọ́n sọ̀rọ̀ bí àwọn ará òkè ọ̀yà ṣe ń ṣe yìí káwọn náà sọ̀rọ̀ wípé àwọn ò ní gbà o nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí àwọn ò ní gbà o ẹ ò lè rí wọn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ lókè ọ̀yà wọn ò kí ń gbà o àwọn ará òkè ọ̀yà Miyetti Allah gbogbo wọn pátá ni wọ́n máa dìde sórí ọ̀rọ̀ yẹn ẹ wo tìwérelé tó ṣẹlẹ̀ gbogbo ala ti rí news yẹn níbi tí àwọn mìíyé tàná ti kóra wọn jọ tí wọ́n ní wọ́n fún bàbá bàbá wa Ìgbòho àti bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní wọ́n fún wọn ní twenty one days wọ́n ní wọ́n fún wọn ní twenty one days nítorí nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ìwéré Ilé ṣe bẹ́ẹ̀ ti rí ok ibo lẹ ti wá rí wípé àwọn adarí wa àbí federal government o àwọn wá ń sọ wípé àwọn kan àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn o níwèrè ilé o ó yá iye báyìí làwọn fẹ́ gbé ńlẹ̀ fún wọn minus one nìyẹn wọ́n tẹ̀ ká wọ́n tẹ̀ mọ̀ bí àkọ́tẹ̀ ìṣẹ̀lẹ̀ sáwọn ènìyàn wọ́n tẹ̀ mọ̀ torí ẹ ò tẹ̀ gbọ́ lẹ́nu wọn síbẹ̀síbẹ̀ wọ́n ti fi ń dúnkokò mọ́ wa ni wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níwèrè ilé yẹn kò yẹ ká sọ wípé àwọn àwọn adarandaran wọn àwọn èèyàn wọn kí wọ́n kúrò nílẹ̀ yorùbá eléyìí tó yẹ kí wọ́n fi compensate àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí wọ́n ti fi ń dúnkokò mọ́ odidi pírẹsidẹ́ǹtì wọ́n ti fi ń dúnkokò mọ́ gbogbo ọmọ yorùbá wọ́n ti fi ń dúnkokò mọ́ bàbá ìgbòho ṣà ni wípé kí bàbá bọ́lá ahmed tinubu kí wọ́n wọ́n ní bàbá ìgbòho ṣà kí wọ́n call wọn yìí tó ọ̀dà kí wọ́n bá wọn sọ̀rọ̀ wípé tí ọjọ́ mọ́kànlélógún bá ti pé àwọn máa lé gbogbo ọmọ yorùbá tó wà ní òkè ọya àwọn alé wọn wá sílẹ̀ yorùbá ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn àwa ni nǹkan ṣẹlẹ̀ sí o àwa ló yẹ kó bá kẹ́dùn o àwa ló yẹ kí wọ́n compensate báyìí o ṣùgbọ́n àwa ni wọ́n ń dúnkokò mọ́ ṣùgbọ́n ó ṣẹlẹ̀ sí wọn báyìí àwọn adájọ́ wọn àwọn agbẹjọ́rò wọn gbogbo wọn dìde wípé àwọn ò ní gbà àwọn máa bá federal government ṣe ẹ̀wọ̀ ẹ̀ ká gbọ́ o àwọn northerners lawyer wọ́n ti sue federal government bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kaduna yẹn ni o sì wípé ọmọ ogun Nàìjíríà ju àdó olóró sí àwọn èèyàn wọn àwọn rèé. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ká gbọ́ màá ṣẹ̀ tí wàá kà fún wa jáde ẹ̀hẹ́ wa gbọ́ o bàbá wa sọ wípé wonder shall never end for which court. Uh -huh okay Is, are we in the same country ìbéèrè táwọn èèyàn ń béèrè nìyẹn ṣé the same country náà la wà okay àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ yẹn àwọn èèyàn kì í ṣe èèyàn ilẹ̀ yorùbá tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ yẹn tẹ́ ò kì í ṣe nǹkan kan sí yẹn àwọn yẹn kì í ṣe èèyàn ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀ sọ́dọ̀ yín báyìí ẹ̀yin sọ wípé ẹ̀ ń gbé federal government lọ ilé ẹjọ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lúpẹ̀lú wípé àwọn sínétọ̀ wọ́n ti ti fún wọn ní one hundred and nine million o wọ́n náà wọn ò gbà ṣùgbọ́n ti rí ìran yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá <laughs> a ní kí ẹ dìde sí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ètò ààbò tó péye òun ni gbogbo àwọn kan la fi ń ṣí wa létí wípé ká máa gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí àwa náà ká lè mọ ibi tí a tò sí wípé ṣé ibi tó tọ́ ibi tó tọ́ ṣébẹ̀ la wà yìí yẹ ká wà láwà hmm. ẹ jẹ́ ká gbọ́ ìròyìn jẹ́ o. The dust raised by the military airstrike in Tudumbiri village appears to be spreading as a concerned Northern Lawyers Forum are threatening legal action over the incident. So we want to tell the world mm-hmm. that this act amounts to genocide and um, we explore the appropriate provision under the Rome Statute, especially Article 5 will use the international legal machineries to ensure that the perpetrators of this act are brought to book. At a separate news conference, another group, the Northern Coalition of Social Political Groups, is urging all stakeholders, including the Iowa Consultative Forum, ACF, and Jamaatul Nasir Islam, to avoid giving the incident ethnic or religious coloration. For us, the religious and political leaders demanding for the sack of the chief of army, chief of defense staff, the chief of army staff, other service chiefs, and the GOC are unnecessarily stirring up tension. We therefore are calling the good people of Kaduna and Nigeria in general to avoid bringing up the issue of religious, ethnicity, and sentiment. They urged the military to review its rules of engagement to avoid the recurrence of accidental bombings in future operations. bẹ́ẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n náà fẹ́ take legal action lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ sáàkì eh, army chief of army staff chief of defence ṣùgbọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wípé àwọn tí wọ́n lajú wọn kalẹ̀ tí wọ́n jẹ́ olórí ọmọ ogun nàìjíríà chief for army staff tí wọ́n lajú wọn kalẹ̀ tó yẹ kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́kàn tí àwọn northern forum àwọn lẹ́rí tí wọ́n sọ̀rọ̀ yẹn wípé wọ́n máa tẹ́kì lógún àwọn máa tẹ́kì bàbá mi mo rí kọ́mẹ́ǹtì ẹ ṣeun gan ni wọ́n ní divide the country now and let there be peace àbí nǹkan tó lè tó lè yọ wá ní gbogbo wàhálà tó wà yìí nìyẹn gbogbo wàhálà inú fún ẹ̀dọ̀fún tó lè fúnyàn lọ́kàn balẹ̀ òun ni kí wọ́n kú divide orílẹ̀-èdè yẹn kí àlàáfíà kó lè jọba láì jẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹ wo ọlọ́run má jẹ́ kí ó yẹ pé gbogbo wàhálà wọ̀nyí òun ni wọ́n á fi lo gbogbo tẹ̀ náà tí wọ́n rọra wà yìí wàhálà lẹ́ni wàhálà lọ́la ẹjọ́ ẹjọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi ìròyìn lóríṣiríṣi àwọn ìròyìn tó yẹ pé èèyàn tẹ́ gbọ́dọ̀ máa gbọ́ ni wàá máa gbọ́ sétí kí wọ́n yá divide ẹni kólúkálukú máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ láyọ̀ àti àlàáfíà wàhálà ilé ti pọ̀ jù ìdí tá a fi ń pè fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn àwọn orílẹ̀-èdè tí wọn ò tó Nàìjíríà tí wọn ò tẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ bá wọnú ibẹ̀ ẹ ò rí iná ọ̀nà á dáa ẹ ò rí ọ̀nà lóríṣiríṣi ẹ ò lè rí kòtò bóyá ẹ ń bọ́ sí àárín títí ẹ wá ń rí kòtò ẹ wá ń já sí kòtò ẹ wo fídíò kan tá a gbé wọ́n tẹ a gbé sórí ìkànnì tẹ bá ti rí i odidi mọ́tò ló wọnú kòtò láàrin títì wọn ò ti ní wá ní rí machine tí wọ́n tẹ̀ fi fà á jáde àwọn tó ti wà nínú mọ́tò àwọn pásẹ́ńjà àwọn ni wọ́n ti máa bá a ṣe ra nínú kòtò yẹn kọ́ má lè lọ wá tó vehicle tá à ń fi tó ẹ̀ kúrò dírẹ́bà àtẹ̀yàn méjì kan ni wọ́n ń bá ń ṣera ni wọ́n ò rí fà ìyẹn sì dá go slow lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ irú ìlú kò sí kò sí nǹkan kan báyìí tí wọ́n tí wọ́n ṣètò kan gidi lé lórí kò sí ètò gbogbo ẹ kọ̀ rí jákujáku wọ́n ṣáà jòkó sásọ̀rọ̀ kìyẹn àwọn ṣáà fèsì owó owó owó owó ní títí wọn owó owó yìí ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ ṣèbí àníṣebí wọ́n tẹ̀ ṣègbówó fún wọn ní òkè ọ̀yà ilẹ̀ yorùbá ìjọ òní wọ́n ti ṣebẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn ti bìlíìfù wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn káwọn ṣáà gbowó lọ fún wọn owó náà fi ra ẹ̀mí gbogbo àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn yẹn owó ni lẹ́yìn owó wọ́n ti bìlíìfù wípé ẹjọ́ ti tán nìyẹn ṣé ó yẹ kí nǹkan máa lọ báyìí ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ a sì ń pariwo lójoojúmọ́ wípé ìlú yìí nǹkan ò lọ déédéé nǹkan ò fararọ nǹkan ò fararọ ó ti ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ lemọ́lemọ́ jù ṣùgbọ́n ní gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yẹn àwa àwo là ń jìyà ẹ̀ ilẹ̀ Yorùbá àwa là ń jìyà ẹ̀ jù àwa là ń jìyà ẹ̀ jù irú eléyìí tó ṣẹlẹ̀ sí wọn yìí tí wọ́n jọ ń pò pẹ̀lú federal government yìí tó bá jẹ́ ilẹ̀ yorùbá ló ti ṣẹlẹ̀ àwọn wo lẹ́rí tó fẹ́ dìde tó sọ pé àwọn fẹ́ take legal lega. legal action tó sọ pé wọ́n fẹ́ take yẹn legal action tó fẹ́ take yẹn àwọn olórí pé wọ́n fẹ́ take yẹn kò ní sí gbogbo wọn á dákẹ́ ni ó ti dìbò ibo ni nǹkan ti ṣẹlẹ̀ rí tí àwọn adarí wa sọ̀rọ̀ akínyẹlé market nìyẹn àwọn miyetti àlà wọ́n sì bá wa ń pò òun ni wọ́n sì sọ ní ọjọ́ kèlò sẹ́yìn yìí wípé àwọn èèyàn wọn one hundred and fifty làwọn pàdánù ní akínyẹlé market ẹ gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ compensate àwọn ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ṣe akínyẹlé market tó ṣẹlẹ̀ yẹn ní ilẹ̀ yorùbá yẹn ọmọ yorùbá ò sí ń bẹ̀ ọmọ yorùbá kò nǹkan ò ṣẹlẹ̀ sí wọn nínú ọjà yẹn àwọn haúsá àwọn sábó tí wọ́n wà mẹ́ẹ̀ tí wọ́n ń tajà ní nǹkan ṣẹlẹ̀ sí ṣé ọmọ Yorùbá ò bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ṣùgbọ́n àwọn ń sọ báyìí wípé àwọn èèyàn àwọn wọ́n fi ọmọ lẹ̀ èyí tó fi ìyàwó lẹ̀ wà nínú wọn tí nǹkan ṣẹlẹ̀ sí àwa láàlẹ́ni tó nọ́mọ tí nǹkan ṣẹlẹ̀ sí àwa ní ọkọ òṣè kò kò pàdánù ń bẹ́ẹ̀ a ò pàdánù ọkọ a pàdánù bàbá ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti wà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn èèyàn tó ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n kì í ṣe àwọn nǹkan tí wọ́n ń gbìyànjú láti wípé ẹ̀yin ti yín o nǹkan ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ yín káwọn dáhùn o wọ́n ní lówelówe là ń lò làgídí gbọ́gbọ́n ní ju ọ̀mọ̀rọ̀ ní mọ́ nǹkan tí wọ́n ń gbìyànjú láti fún wa nìyẹn wípé kò tẹ̀ sí kọ́mídé kọ́mí nǹkan tó máa ma ṣẹlẹ̀ lọ́dọ̀ yín táwọn á máa tẹ̀sọ̀ wípé àwọn rí wọn ò ṣọ́dẹ̀ rí náà ni wọ́n ò rí wọ́n ò rí síbẹ̀síbẹ̀ náà àwọn adarí wa wọ́n ṣàjòkóó gbogbo ẹ̀ dẹ̀ ń bàjẹ́ ó ń bàjẹ́ báyìí wọn ò dẹ̀ gbé ìgbésẹ̀ kankan sí i ọmọ yorùbá ló ti wà lórí ipò ààrẹ o ǹjẹ́ ó yẹ kírú àwọn kan bá wọ̀nyí kó máa ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ká má lè rẹ́ ń tá dìde tá gbé ọmọ yorùbá ní ìjà wípé ara kan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí ò bójú mu o àwa náà ò ní gbà o a gbọ́dọ̀ take action o a gbọ́dọ̀ take legal action o ṣùgbọ́n ilé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n máa wọ́n á gba owó yẹn gan sọ́wọ́ ni owó yẹn wọ́n á yá àgbà sọ ọlọ́dọ̀ federal government àwọn á fi jẹ àjẹmọ́nu títí wọn àwọn àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí yẹn kò kàn wọ́n ó ṣẹlẹ̀ nígbà palétífù ṣebí gbogbo ìpínlẹ̀ ni wọ́n gbin owó fún gbogbo gómìnà ni wọ́n pín owó fún ṣebí àwọn gómìnà tiwa wọ́n da sápò tiwọn ni kí ni wọ́n fi ṣe gbogbo alárí fídíò láàrí ráìsì tí wọ́n pín lókè ọ̀yà ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn àwọn ni wọ́n ṣàti wípé àní nàìjíríà o títí wọn ni àwọn lónìí àwa ń tiwa ká la inú sátẹ́gùn ká ṣáà máa wòran ni. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kù díẹ̀ káàtó ẹ wo tí àmọ̀tẹ́kùn náà tó bá mú àwọn èèyàn báyìí tó yẹ kó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lo ara ẹ̀ agbára tí wọ́n ní láti lè mú àwọn suspect yẹn ẹ rí i pé àwọn àwọn ọlọ́pàá àwọn gbogbo ẹ̀ ni wọ́n máa jákè àwọn yẹn mọ́ ọ lọ́wọ́ wọn á kó wọn lọ kẹtọ́mọ̀kọ́ tó ṣẹlẹ̀ wọ́n ti tú wọn etí la kò fi máa ń gbọ́ òun rèé o wọ́n ní àmọ̀tẹ́kùn arrest suspect criminal in Ondo State sixty two suspect criminal in Ondo State èní náà nìyẹn ṣẹlẹ̀ o òun ni àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n àrẹ́sì ṣùgbọ́n tẹ bá máa gbọ́ báyìí ẹ ò ní wọ́n ti ẹ máa gbọ́ pé wọ́n ti tú wọn sílẹ̀ ni ẹ̀wọ̀n tó yẹ kí wọ́n mú kí wọ́n kí wọ́n fi ìjìyà tó tó àti tó yẹ kí wọ́n fi jẹ wọ́n irọ́ ni kẹ tó máa mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí wọ́n á gbé wọn wọ́n ju wọn wọ́n ju wọn sílẹ̀ ni òun ni àmọ̀tẹ́kùn arrest suspect criminal in Ondo State òun nìyẹn ọmọ akọ̀ máa gbọ́ pé arrest wọn náà ni mo lẹ ti gbọ́ tọ́jọ́ pé wọ́n ṣẹjọ́ wọn ẹ̀ wọ́n ti kó wọn lọ sí inú ọgbà ẹ̀wọ̀n àmọ́ kó wọn lọ sínú kirikiri ẹ̀ ò ní gbọ́ the Ondo State Security Network Agency also known as Amotekun paraded on field than sixty-two people who have allegedly been involved in various criminal activities across the state. The state security corps said the suspects were arrested in àwọn sixty two yẹn tí àmọ̀tẹ́kùn arrest yẹn various location ni wọ́n ti arrest wọn across the eighteen local government area of the state yẹn túmọ̀ sí a sọ fún wa pé àní kò sí ìletò kò tí ì sí agbègbè kan tí àwọn agbésùmọ̀mí táwọn bandit wà ṣé tẹ̀ wá rí àwọn ìletò kéékèèké wọ̀nyẹn ibẹ̀ ni wọ́n kún síbẹ̀ jù wọ́n pọ̀ ju ará ìlú gan ni wọ́n tọ́ bá tò síta báyìí tí wọ́n sọ pé wọ́n ń da ẹran wọn àbí tí ẹ lọ sí ibi inú ibi tí wọ́n ń gbé àgọ́ fúlàní tẹ́ ẹ bá lọ bẹ̀ àwọn èèyàn wọn tó wà ńbẹ̀ wọ́n ju àwọn tó wà nínú ìlú wọ́n ju àwọn èèyàn tó wà nínú ìlú òun lẹ ti gbọ́ tí ìròyìn sọ yẹn wípé across the eighteen local government area of the state ibẹ̀ ni wọ́n ti arrest àwọn sixty two yẹn yẹn túmọ̀ sí wípé ní gbogbo ilẹ̀ yorùbá kò sí ibi tí agbésùmọ̀mí ò sí kò sí ibi tí wọ́n ní the suspect at the headquarter of the agency in Akure the state capital the state commander of the corps akọgun Adétúnjí Adélẹ́yẹ said the arrests were part of the effort of the corps to ensure the festive period was criminal-free. According to him, the corps was able to make the arrest following the assistance of other security agency in the state àwọn àmọ̀tẹ́kùn àwọn ni wọ́n mú wọn o ṣùgbọ́n tó bá yẹ pé bí àmọ̀tẹ́kùn ṣe mú wọn náà jẹ́ kí wọ́n ń ṣe àwọn nǹkan tó tọ́ fún wọn ni gẹ́gẹ́ bí àmọ̀tẹ́kùn o ṣùgbọ́n ẹ rí i pé àwọn ọlọ́pàá station náà ni wọ́n padà ń kó wọn lọ wọ́n bá dẹ̀ kó wọn dé station ẹ rí i pé kò sí nǹkan náà tó fẹ́ padà wá ṣẹlẹ̀ wọ́n padà tú wọn ńlẹ̀ ni gbogbo àwọn tí wọ́n mú nígbà ìwà tó mú wákìlì ṣé wọ́n padà lọ tú sílẹ̀ ní abolonko àti kùjé prison tó wà láàbújá ṣe wọ́n padà lọ tú wọn sílẹ̀ ńbẹ̀ di bí a ṣe ń sọ ìṣe wọ́n padà ẹ ti gbọ́ ìròyìn kó sọ pé wọ́n padà ti rí wọn o ah, àwọn tí wọ́n lọ sí tí wọ́n lọ tí wọ́n lọ tún wọn kalẹ̀ ní Kùjé prison o àbí Abolongo correctional center ní Ìbàdàn o àwọn ọ̀daràn tó sá lọ wá ti padà rí wọn òbó lẹ ti gbọ́ ẹ ò lè padà gbọ́ mọ́ ìyẹn ti lọ nìyẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n máa ń ṣe fún gbogbo wọn wọ́n á lọ bẹ̀ wọ́n á lọ tú wọn sílẹ̀ àwọn wọ̀nyẹn ni wọ́n á ti padà wá bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ láabi nínú ìlú tí wọ́n á máa pa àwọn ènìyàn tí wọ́n á máa jí àwọn èèyàn gbé tá a sì ní adarí tá a ní olórí síbẹ̀síbẹ̀ náà ètò ààbò yẹn ò tíì sí ètò ààbò yẹn ò tíì sí dídá fi ń pariwo nìyẹn wípé orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá dandan ni kó wá sí ìmúṣẹ torí pé ìyà ilé tó ń jẹ wá ó lágbára o nǹkan ò kì í ṣẹlẹ̀ sọ́dọ̀ wa o ká rẹ́yàn dáhùn o pé nǹkan báyìí kò kò bójú mu kò yẹ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá a ò ní gbà kárẹ́yàn dìde wípé a gbogbo àwọn gómìnà wa kí wọ́n tiẹ̀ sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ ẹ ò ní rí wọn o tó bá wá dìgbà ìbò wọ́n ń dìbò fún wọn ṣe ti wá rí báyìí ìròyìn eléyìí tí a mú ta gbọ́ báyìí ni wípé àwọn one thousand people ni wọ́n ti kọ ọdún tó ń bọ̀ yìí kírísímàsì Dubai ni wọ́n lọ wọ́n náà fẹ́ lọ jẹ dínà <laughs> dínà lọ́nà kàn báyìí dínà òun ni wọ́n ní wọ́n ti list wọn ẹ jọ ṣé àwọn new Nigeria bloggers ṣé wọ́n wà lára àwọn tí wọ́n list ò tó tàn bá síbẹ̀ kò ní da wọ́n náà fẹ́ lọ jẹ dínà ní Dubai pẹ̀lú gbogbo bí ìlú ṣe le ṣe dínà ló kàn àbí ìṣèròyìn kan là ń fi sí wa létí dínà ló kàn gunmen kill four in Plateau village bomb monash house ìbẹ́tìrí wọ́n kill four wọ́n dẹ̀ jó ilé ààfin ọjọ́ ọba ọjọ́. Government key to injure others in Anambra night club. Oríṣiríṣi ìròyìn bẹ́ẹ̀ yẹn ló ń wà kákàkiri ní èní ètè ìròyìn tèní là ń mú wá fún wa tá a mú tẹni tá a mẹ́nu ń bà díẹ̀díẹ̀ yẹn ìròyìn tèní ó kún ó kúnlẹ̀ wọ́n kìlì wọ́n kìdínápù wọ́n gé orí wọ́n jíyàn gbé àní kò sí ojúmọ́ kan tẹ ò ní gbọ́ ìròyìn yẹn Elédùmarè á ṣàánú fún wa aburú ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín níwọ̀nba tó kọdún yìí kí ó parí wọn ò ní fi wá ṣe àwátì tọmọtọmọ a ò ní sọnù tọmọtọmọ o ìwọ̀nba wéré pé ọjọ́ tó kù kọdún yìí kó parí àlàáfíà báyìí láàfin làjá o wọn ò ní wá wá ti o wọn ò ní wá ya wá ti wọn ò ní wá ọkọ wá ti o wọn ò wá ní. aha oríṣiríṣi fídíò lè máa máa rí mi ò gbọ́dọ̀ wá fi hàn wá ni torí àwọn ṣé ẹ̀jẹ̀ nítorí ẹ̀jẹ̀ lóríṣiríṣi wọ́n gbéyàn wọ́n pààyàn wọ́n jíyàn gbé wọ́n géyàn lórí gbogbo ẹ̀ ni kò ṣeé wá fi ń hàn yàn ó kúnnu bí wọ́n yẹn ti rí kò ṣeé fi ń hàn yàn nítorí Facebook ọ máa lọ wọ́n ba orí péjì jẹ́ fún yàn ni àti inú YouTube ẹ̀yin tẹ́ ẹ wà lórí YouTube pẹ̀lú wa gbogbo yín pátá ni a kí ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wò wá látòrí YouTube ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wò wá láti orí Facebook àṣà tí ìṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá ti ń wò wá ní orí YouTube wa tẹ́ bá ti fọ́lò wa ní orí Facebook ìkànnì wa ní Facebook náà ni àṣà tí ìṣe ilẹ̀ Yorùbá ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ gbogbo yín pátá ni a kí ẹ̀yin tẹ́ ẹ sì wò wá náà lórí Facebook tẹ́ ẹ ti bá wa subscribe sórí YouTube wa Àṣàkẹ́ TV Show ẹ yára bá wa lọ subscribe ọwọ́ tí ẹ fi bá wa subscribe ẹ ò ní fi gbọ́mọ sí o lẹ́tà ayọ̀ lẹ́tà oríire báyìí lẹ́ẹ̀ fi gbà ọ́ àní níwọ̀nba tó kọdún ìkó parí wọn ò wá ní fi èmi àti ń ṣe àwátì orílẹ̀-èdè Yorùbá ilé tá à ń pè fún náà nígbà tó bá máa dé wọn ò ní wá wa ti o kò ní bá wa nínú sàárè o torí pé Yorùbá bọ̀ wọn náà ọwọ́ tó bá ṣẹ́ẹ̀gùn sí báyìí ló máa dúró jẹ́ Elédùmarè á ràn wá lọ́wọ́ a ò ní sọnù tọmọtọmọ ẹ̀yin olùfẹ́ wa gbogbo yín pátá ni a kí bí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí ètò tèní a sọ fún wa wípé àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ bá wa pín ètò a ní iṣẹ́ kan náà ni gbogbo wa ń ṣe kí Elédùmarè kó dé ìyànjú wa ládé a ò ní dààmú a ò ní sọnù tọmọtọmọ òun la sọ fún wa ènìyàn wípé àwọn sínétọ̀ Nàìjíríà Nàìjíríà sínétọ̀ donate one hundred and nine million naira to Kaduna airstrike victim wọ́n donate one hundred and nine million naira lọ fún wọn níbẹ̀ èmi àti yín láàrin wa ìmélòó ẹ̀mélòó ni nǹkan ti ṣẹlẹ̀ sí àwa ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ kankan tó wà nílẹ̀ Yorùbá ti federal government senator rẹ́ẹ̀pù tí wọ́n ti sọ pé ó yá o pé ó yá ẹ lọ gbowó fún wọn o ìbéèrè ni ẹ̀yin ènìyàn wa o ibi tó bá ti ṣẹlẹ̀ bí a ní agbègbè yín oníbo ní nǹkan ti ṣẹlẹ̀ sẹ́ẹ̀ ní ilẹ̀ yorùbá tí àwọn ìjọba federal government ò bá jẹ́ state ni o tó ti ní kí wọ́n gbowó lọ fún wọn níbẹ̀ ẹ ibo ló ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ kí a rí ní ọ̀dà comment section ẹ bá fi èròǹgbà títí yín yẹn bá fi sí ọ̀dà comment section kárí òun nìyẹn àbí níbo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ rí nílẹ̀ yorùbá tí àwọn agbẹjọ́rò pátápátá wípé gbogbo agbẹjọ́rò ilẹ̀ yorùbá o gbogbo wọn foríkorí wọn fa ikùn lókun wọn dìde sí ẹjọ́ yẹn wípé sẹ́ àwọn ò ní gbà gẹ́gẹ́ bí eléyìí tí àwọn ará òkè ọ̀yà tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo wọn pátá ni wọ́n dìde wípé kí gbogbo nàìjíríà máa gbọ́ o eléyìí tí federal government ṣe yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ sack chief of army staff eh, dìfẹ́ǹsì náà gbogbo wọn pátá tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀gá wọn yẹn ológun nàìjíríà wọ́n ní wọ́n gbọ́dọ̀ sáàkì wọn látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí wọ́n sọ wípé mistakenly unfortunate uh, mistakenly mistakenly yìí náà ni ẹ̀yin náà báwo lẹ ṣe gbọ́ létí yín wípé ẹ ṣe mistake inú ìlú tí wọ́n ní kẹ́ dáàbò bò ẹ wá sọ wípé mistake lẹ fi ju àdó olóró síbẹ̀ ṣé ṣé ó tẹ̀ ṣe ń sọ síta ṣáá orílẹ̀-èdè mélòó lẹ ti gbọ́ irú ìròyìn yẹn nàìjíríà náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ òun la fi ń sọ fáwọn ìran yorùbá jẹ́ ká kúrò láàrin wọn jẹ́ ká dá dúró gẹ́gẹ́ bí ìran yorùbá ìran aládé ni wá ọmọ ológo ni wá tá a bá wà nínú nàìjíríà báwo ni ògo yẹn ṣe fẹ́ tàn o tá a bá wà pẹ̀lú wọn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà yìí ìyẹn túmọ̀ sí wípé àwa ìran yorùbá ẹ jẹ́ kí a jí lójú oorun wa ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ darapọ̀ mọ́ wa oníyanṣere ọlọ́bẹ̀ ṣeré gbogbo ẹ̀yin tẹ bá wa fẹ́ jẹ́ gbogbo ẹ̀yin pátá náà nìyà kí kí elédùnmọ̀rẹ̀ kó ṣàánú fún wa ọlọ́run á ràn wá lọ́wọ́ o orílẹ̀-èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ ní àṣẹ ìdùmọ̀rẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin pátá bí ẹ ṣe wà bí pẹ̀lú wa a máa sọ fún wa a ní gbogbo wa iṣẹ́ kan náà là ń ṣe kí Elédùmarè kó kó dé ìgbìyànjú wa ládé a ò ní dààmú tọmọtọmọ ẹ bá wa subscribe sí orí YouTube channel wa ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí akọ anthem orílẹ̀-èdè wa ìyẹn ní orílẹ̀-èdè Yorùbá. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀. don't know if lólùfẹ́ uh, will.